jẹ̀yà ni yí àforí gbọ́rọ̀ because this is my cyber space my opinion is different from your own opinion if you have any opinion you go to your page if you come to my page wàá jẹ yún ẹ níṣu wàá jẹ̀yà ṣe yẹ ẹ ṣi èrè ni kí ló kẹ̀mí àti ẹ ìwọ ló máa sọ fún mi tí màá ṣe ní péjì mi ní tí mo bẹ̀ kọ́ ló gbé wá ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni tó o lọ ń ṣe bí òkété Facebook orí chantili pure white yẹn mo fi hàn ẹ́ second on the kínní lórí ró yẹn second lórí náà eh, second sórí one two second wá ti rí pure white chantilly yẹn. ṣáwa ń ṣe fracas ń bíbá ẹjọ ẹgbẹ́ kínní síta jẹ ṣáwa máa ń ṣe fracas àwa ò ṣe fracas àwa ń sọ̀rọ̀ ń bíbá yìí ni àwa ò ṣe fa àwa máa sọ títọ́ nínú ojúde Ìlọrin àtòjúde Ìjẹ̀bú mo rí táwọn Èkó náà fẹ́ ta ẹ̀yìn Èkó ẹ̀rá lọ́wọ́ àbí jókòó sí ọ̀rọ̀ ojúde òkàn yìí èyí tẹ́ ṣì dálẹ̀ ní Tom Jones tẹ́ ní celebrity yín jí ninety one thousand ẹ̀ tí ìbọn ń bẹ̀ ẹ lọ wá bí jókòó sí ẹ̀yin èkó àwa èkó ẹ jẹ́ ká lọ wá bí jókòó sí ọ̀rọ̀ wa kọ́ ló ń sọ ọ̀rọ̀ ìjẹ̀bú fasọsì lọ́rin là ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ bá mi ṣí ẹ̀ ṣó yìí ta ló ń win ẹ gbọ́ ẹ̀yin ìjẹ̀bú ẹ jẹ́ ń rọ́wọ́ yín ìbí tí mi ìjẹ̀bú jẹ́ ń rí ẹ kó gbogbo kó gbogbo laces tó wà ní second row yẹn wá gbogbo laces tó wà ní second row lè pátákó wa if you are team ìjẹ̀bú let me see your hand if you are team ìlọrin let me see your hand ayọ̀ ṣẹwà lórí everything everything ripa how are you ẹ gbogbo èèyàn sọ̀rọ̀ àwọn àwọn olè ninety one thousand naira náà sọ̀rọ̀ àbí ẹ̀yin èkó kí lẹ fẹ́ sọ ẹ tí ìbọnú ninety one thousand naira tẹ́ jí ẹ lọ́wọ́ àbí jókòó sí àwọn ìjẹ̀bú là ń sọ ìjẹ̀bú àti lọ́rin là ń sọ tí mi lọ́rin let me see you tí mi jẹ̀bú àwọn ìjẹ̀bú nìkan mò ń rí tí mi lọ́rin dà tí mi lọ́rin aṣọ mi dà aṣọ mi dà aṣọ mi dà àyíká agbáṣọ fún mi. ṣáṣọ mẹ́ta tó kó ní second line àbó pa àwọn ọkọ̀ síbì kan ọlọ́run má ṣe orí ẹ lórí ìyà ṣé bí ajọ́ tí mo ní kó gbé nìyẹn ṣé bóun ló ti kọ́kọ́ yọ yẹn kó tó rí gbóńkẹ́ mo dẹ̀ ní kó gbé ìyá yẹn ìyá kínní ńlá ẹ̀ ó ní rárá má fọ gíláàsì mi ò sọ pé kínní wà ń bẹ̀ ẹ the only president with spicy word tí mi ò rí lọrin ìjẹ̀bú nìkan ni mo rí ìlọrin dàṣẹ àwọn ọlọ́rin ti wá sápamọ́ ní báyìí kí ni gbogbo wàhálà ilé ayé ó yá mọ́ ẹ kẹ́mítì so ìlọrin ní ẹ tí mi lọrin ó yá ìjẹ̀bú ni mo rí tí mi lọrin black princess mo ti rí lọrin ọpẹ méjì àwọn ọlọrin ti sá pamọ́ oyèyà yọ ọ̀pá márùn jọ yọ ọ̀pá márùn yọ ọ̀pá márùn aṣọ tó wà ń bẹ̀rẹ̀ náà yọ ọ̀pá fifteen aṣọ ọkùnrin tó wà lórí wà lórí lv boxing lọ yọ ọ̀pá fifteen jọ bá ń gbàṣọ òní rí dààmú ní ayé bá ń gbàṣọ kiri nǹkan kan pa bá ń gbé beaded pop yẹn ó wà lẹ́yìn ẹ̀ beaded pop wẹ̀ yẹn beaded pop yẹn yà. Yeah mi ò rí lọ lẹ́yìn ìlọrin méjì mi ò rí lọrin mọ́ ìlọrin ó di mẹ́ta àáfà abdulgani alage ó di ìlọrin mẹ́ta sulaimon ó di ìlọrin mẹ́rin ìjẹ̀bú ló kún bí ta ló sọ pé jẹ̀bú wins àwọn ìlọrin ti bínú jáde o ta ló gbé first nínú tìmí ìlọrin àti tìmí ìjẹ̀bú ẹ jẹ́ kí n ṣe critical analysis fún yín ẹ jẹ́ kí n ṣe critical analysis ẹ ṣe ẹ̀ṣọ́ yìí let me tell you something àwọn kan sọ pé Timi Ìlọrin everybody actually voted for Timi Ìjẹ̀bú i'm coming back to Timi Ìjẹ̀bú but let me talk about Timi Ìlọrin ṣe rí nílé ayé yìí èèyàn mẹ́ta ló máa ń fetí gbọ́rọ̀ ẹni tó fẹ́ fàbòsí gbọ́ ẹni tó fẹ́ fi ẹran ara gbọ́ àti ẹni tó fẹ́ fi ọgbọ́n orí gbọ́ ṣé kinní ta fẹ́ fi price ẹ̀ wà ń bí pẹ̀lẹ́ àríkẹ́ màá price aṣọ ilé ta. Okay àbí kí n price ẹ̀ sí tí bá wà bẹ́ẹ̀ pẹ̀lú pen kó fún mi jọ èèyàn mẹ́ta tó máa ń gbọ́rọ̀ nìyẹn àwọn kan sọ pé ìjẹ̀bú na ìlọrin pa let me tell you something ọlá wípé kò sẹ́ni tó ṣe critical analysis inú ìlọrin àti ìjẹ̀bú ta ló lọ mẹ́kà jù lọ́dún yìí inú ìlọrin àti ìjẹ̀bú ta ló lọ mẹ́kà jù lọ́dún yìí àwọn olóò lọ sí mẹ́kà jù ní ọdún yìí pẹ̀lẹ́ kí ló ṣe inú ìlọrin àti ìjẹ̀bú ta ló lọ sí mẹ́kà jù lọ́dún yìí ẹ̀yin ìjẹ̀bú ṣe é àgírí wípé ìlọrin ló lọ mẹ́kà jù ẹ wá fún mi láwọn laces kí n gbá àwọn laces wẹ́wẹ́wẹ́ jáde fún mi láwọn laces òkè yẹn n gbé laces wẹ́wẹ́wẹ́ jáde lónìí. Hmm eh? big smoke àti tobacco èèyàn ọ̀rẹ́ ọ̀rẹ́ àgbà mo máa sọ̀rọ̀ bọ̀dá yẹn mo máa dórí ọ̀rọ̀ bọ̀dá yẹn mo máa dórí ọ̀rọ̀ àti tó lo ìbojú díẹ̀ dọ́sí àǹgàbánà yẹn náà kí lẹ sọ ìjẹ̀bú ló lọ mẹ́ka jù lọ́dún yìí ṣe é ṣúọ̀ ṣe é ṣúọ̀ pé ìjẹ̀bú ló lọ mẹ́ka jù ẹ má ṣàbòsí o statistically ìlọrin ló lọ mẹ́ka jù lọ́dún yìí nítorí pé àwọn náà lọ mẹ́ka jù kò míì pé àwọn náà máa rí ìjọba ọ̀run wọ̀ ju kò míì pé wọ́n máa rí ìjọba ọ̀run wọ̀ ju ìjẹ̀bú lọ. jẹ́jẹ́ ìjẹ́jẹ́ làwọn èèyàn jókòó mórí àwọn ọlọ́rin ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní fọwọ́ kékeré gbáńlá tó ń sọ pé wàláì kò ń ṣe mẹ́ka fa wàláì kò ń ṣe mẹ́ka fa àwọn kan sọ wípé kí làwọn ní àwọn ọlọ́rin ṣe wọ́n ní ojúde ọba kí ni àwọn Ìlọrin pè titi wọn olórúkọ kan tán pè tiwọn ẹ̀yin Ìlọrin kí lórúkọ nǹkan tẹ́ pè titi yín Ìlọrin Àfọ̀njá Ọ̀yọ́ ló lọ Mẹ́kà jù mo sọ pé nínú Ìlọrin àti Ìjẹ̀bú ta ló lọ Mẹ́kà jù ó dọ́bà ṣé dọ́bà ni ṣé mo gbà ṣé dúbà ni dúbà tó bá jẹ́ pàwùsà ni dùbà ìbáǹgàn ni ṣé du ẹ ṣé duba ni àbí duba ọdọban duba wo. tó bá yẹ pé haúsá ni duba kind of yẹ̀wò tó bá yẹ pé yorùbá ni ṣé yorùbá ni ẹjọ ẹ máa help mi ṣé yorùbá ni duba yẹn àbí haúsá ni duba ṣe rí ojúde ọba níjẹ̀bú is the same thing with ojúde ọba ní Ìlọrin àṣà ni ẹ̀yin méjèèjì ń gbéga ẹkún ọba yín lé ẹ̀yin méjèèjì ẹkún ọba yín lé ẹ̀yin méjèèjì Yorùbá ní Duba tó tó bá yẹ pa Hausa ni because Hausa ni mo mọ̀ tó máa sọ pé Duba so àwọn kan ní Durban àwọn kan ní Duba ń gbọ́ Duba is Yorùbá Duba Yorùbá lẹ́yìn ṣe báyìí ojúde emir ojúde ọba the same thing ni mo rí táwọn kan sọ pé ẹ má fi wé ẹ má fi ṣẹ́rí let me tell you something about life ọ̀tọ̀ọ̀tọ̀ la máa win ọ̀tọ̀ọ̀tọ̀ ni a máa win nílé ayé yìí ọ̀tọ̀ọ̀tọ̀ la máa win tó bá ní ká wò statistically tendency wà kí Ìlọrin tó lọ sí Mẹ́kà kó pọ̀ ju Ìjẹ̀bú lọ kí ni nǹkan tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì ó ní nǹkan kan tí wọ́n máa ń pè ní want want and target mo súnmọ́ ìjẹ̀bú dáadáa gbogbo ìgbésí ayé mi àárín ìjẹ̀bú ni mo ti lò i can tell you so many things about ìjẹ̀bú people tó bá jẹ́ ẹ̀dá tó ní ìlara tó bá gbé nílẹ̀ ìjẹ̀bú ò ní jẹ́yàn tó bá jẹ́ àlejò tó bá jẹ́ ẹ̀dá tó ní ìlara because you will see a lot of things tó jẹ́ wípé tó bá jó nílara ẹ̀dá kò ní jẹ́ kí wọ́n gangan kó o ọ̀nà lọ mi ò mọ much nípa Ìlọrin but psychologically mo read nípa àwọn Ìlọrin nínú ọdún yìí àwọn Ìlọrin ṣe ojúde ọba tiwọn náà dáadáa ìdí tí ojúde ọba Ìlọrin ṣe yàtọ̀ sí ti Ìjẹ̀bú lélẹ̀ oníkálukú pẹ̀lú target ẹni gbogbo ọmọ Ìjẹ̀bú káàkiri àgbáyé Akin Akínmúlé mi ò ní wá etí kò sí bó ṣe lè le tó láyé wàá bá ṣoríire thanks for that number tó pin ìyá mi thanks for that thanks for that thanks for that i owe you though i owe you big ẹ jẹ́ kí n ṣe analysis yẹn fún yín ṣe rí target nílé ayé yìí ṣe rí yìí tẹ́bí sọ pé. kò sí eh, bó ṣe lè le tó láyé wàá bá ṣoríire thanks for that number tó pin ìyá mi thanks for that thanks for that thanks for that i owe you though how you weak ẹ jẹ́ kí n ṣe analysis yẹn fún yín. nọ́mbà tẹ máa pè ní ẹ tẹ bá fẹ́ ra anything nọ́mbà tẹ máa pè ní. nọ́mbà tẹ máa pè ní ẹ ẹ jẹ́ ká wá sí Instagram ẹ má bínú mo fẹ́ pin nọ́mbà mi ká tó máa lọ tẹ bá wo ṣẹ́rí ẹ̀kọ́ tí mo rí kọ́ lára Ìjẹ̀bú máa sọ fún yín àti Ìlọrin ẹ̀kọ́ tí mo rí kọ́ lára àwọn méjèèjì I'm going to tell you now. Ìlọrin ẹ̀kọ́ tí mo rí kọ́ lára àwọn méjèèjì I'm going to tell you now. So nọ́mbà tẹ máa pè nìyẹn in case tẹ bá fẹ́ ra anything ẹ máa pe nọ́mbà yẹn fóònù nọ́mbà wa nìyẹn account details wa nìyẹn tẹ bá rí ẹni tiẹ̀ sẹ́ǹdẹ̀ sárìkẹ́ àríkẹ́ àtẹ́ǹdì sí wa. thank you olúwa amáyọ̀ said according to Google Durban formal reception held by an Indian prince or an African ruler Richmond Golding ẹ jẹ́ kí n tiẹ̀ sàn ọkọ̀ fún iṣẹ́ rí gbogbo yín mọ̀ mí pé ọ̀tọ̀ lójú tí mo máa fi ń wo ọ̀rọ̀ ṣe rí àwọn Ìlọrin ohun tó kan oníkálukú mo máa sọ fún yín pé Nigerians wọn broke tẹ bá wo owó tí àwọn ìlọrin fi lọ sí mẹ́kà lọ́dún yìí ó develop ìlọrin tẹ bá wo owó tí ìjẹ̀bú fi ṣe ojúde ọba lọ́dún yìí ó develop nàìjíríà but cherry want oníkálukú tí mo fẹ́ fowó mi ṣe ó yàtọ̀ mo fẹ́ meet up cherry àwọn ìjẹ̀bú bọ́n ṣe múra tẹ̀ ń wò wọ́n yẹn ojúde ọba next year wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dáwọ́ ẹ̀ láti jẹta that is nǹkan tí mo fẹ́ ṣe priority priority Ìlọrin àti priority Ìjẹ̀bú ọ̀tọ̀ọ̀tọ̀ ni when I saw people saying ah Ìlọrin ẹ Ìjẹ̀bú ló ń win yeah when it comes to fashion ẹ lè lé Ìjẹ̀bú bá ní gbogbo ọ̀nà ẹ lè lé Ìjẹ̀bú bá Ìjẹ̀bú people are silent billionaires nínú àwọn ọmọ Yorùbá tó ní bank mo lérò pé mọ̀ pé Ìjẹ̀bú wà ń bẹ́ẹ̀ tó bá wọnú ìjẹ̀bú o ò lè mọ̀ pé wọ́n ní owó lọ́wọ́ láyéláyé wọ́n máa sọ pé ìjẹ̀bú láwọn ìjẹ̀bú máa láwọn nítorí pé olólè ìdí tí ìjẹ̀bú ṣe láwọn ni pé ní gbogbo ọjọ́ ayé wọn wọ́n ní target tán fẹ́ meet up target tí ìjẹ̀bú dẹ̀ fẹ́ meet up yẹn tí kò bá meet up o ò ní rí kọ́bọ̀ gbà lọ́wọ́ wọn kó o tẹ orí oko wọn kò ní yọ omi kó o tẹ òbó wọn o ní rí tọ̀m̀bẹ̀ they have target ibi tí mo ti fẹ́ kẹ́ kẹ́kọ̀ọ́ nìyẹn lémi ẹ wo àwọn ọlọ́rin tó bá wù ẹ́ kó o gbé idà sí wọn lórí ohun tó bá máa mú wọn má lọ mẹ́ka wọn ò ní ó lè rí wọn kó lè má raṣọ lọ́rùn wọn ó lè rí gbogbo jàlá bí àwọn kó ti gbó tútú bọ̀ bá pe mẹ́ka ní one billion Ìlọrin á bá wọn lọ they may appear to you like poor person hungry person but believe me they are not poor they are not poor wọ́n kàn ní target nílé ayé angle tí mo fẹ́ kẹ́ wò nìyẹn nílé ayé you see these two people in life you need to learn something from them target what is your target in life àbókan gbélé ayé bí aláìsí ni tó bá lọ sí Ìlọrin ó lè rí wọn bí local people ó lè rí wọn bí ká ní pé wọn ò kàwé ó lè rí wọn báyìí pé wọn lajú tó bá tẹ̀lé wọn ó tẹ́tàn ni mo sọ fún ẹ tó bá tẹ̀lé àwọn ará Ìlọrin ṣọmọ etán gbé mẹ́ka lọ́dún yìí ó dẹ̀ mélòó tí màá sọ. So o mọ ìtàn gbé mẹ́kà lọ́dún yìí àwọn ará Ìlọrin lọ bó ṣe sọ pé ike gàrí ti di one million tó Yorùbá ni mo ń sọ o àwọn ará Ìlọrin ń lọ tí nǹkan kan ò ṣẹlẹ̀ wì hello ṣe fẹ́ rajà ni mà ẹ fẹ́ ṣe patí ok mà mo ń bọ̀ mà mo ń bọ̀ ìyá mi ok mo ń gbọ́ yín ẹ fẹ́ ṣe patí. bí aṣọ eléèlò bí eléèlò kò ní sí gèlè ń bẹ o. kò ní sí gèlè ń bẹ àbí ẹ jẹ́ kí n ṣe tán ẹ whatsapp mi ẹ sọ pé ẹ̀yin lẹ ní ìdáṣọ èèyàn hundred so màá attend sí ní ti bá ṣe tán ọkẹ lọ chátàrí kẹ ẹjọ hundred lọ bíi mélòó ni gbogbo yín bíi mélòó ni gbogbo yín bullet fẹ́ fi ṣe pati bullet fẹ́ fi ṣe pati bullet fẹ́ fi ṣe pati ok ma ẹ tẹ ẹ ẹ chátàrí kẹ ṣe ní nọ́mbà tẹ pé ẹ ẹ ẹ ti tàrí kẹ yẹn last pẹ̀lú six two ẹ má bínú ẹ má bínú ó yẹ pè mí ó yẹ chat mi up nsìn ó dà ẹ chat mi up pé ilẹ̀ fẹ́ ra ṣòyìn hundred ẹ chat mi dẹ́ńkẹ́ chat òun náà sódà tó bá ṣe tán á lè bá mi bá yín sọ̀rọ̀ tó ti yín mà mm-hmm, ok. ṣó ti eyín nǹkan tí mo sọ fún yín ẹ wo bí mẹ́ka ṣe wọ́n tó ní ọdún yìí ẹ wo bí mẹ́ka ṣe wọ́n tó ní ọdún yìí ṣé àwọn ọlọ́rin lọ àbí wọn lọ àwọn ìjẹ̀bú náà lọ mẹ́ka o àwọn ìjẹ̀bú náà lọ mẹ́ka dáadáa but let me tell you something there is something they call target mo wá polówó ilẹ̀ kan fún yín níbi báyìí níbi two months ago ẹ ilẹ̀ yẹn ìjọba mi tán fáànì yẹn the other fáànì yẹn bá ń tán the other fáànì yẹn bọ́ kó kọjú sọ̀hún yẹn kó má kọjú síbi rárá bẹ́ẹ̀ nílé mo polówó ilẹ̀ kan fún yín recently ẹ pé nọ́mbà tí mo pin nìyí the last one yẹn ni kẹ́ ẹ pè ó ṣe eight six one ẹ lè má ṣiṣẹ́ kíní yẹn máa yọ gíláàsì yẹn jọ lọ yọ then ẹ eh, ẹ yọ fóònù kan ni kò tàn jọ àríkà máa bá mi àwọn èèyàn yìí ti bínú dé ń sìn. wàá máa gbé fóònù yẹn ló máa ẹ káàsán bàbá mi gbé kínní yẹn kúrò mẹ́ẹ̀fọ̀ náà ẹ ló sà àdúpẹ́ sà ẹ jọ ẹ bá igbákejì mi sọ̀rọ̀ ẹ sà so that màá lè máa ṣe ṣó lọ yẹ sà. ṣó yín nǹkan tí mo sọ fún yín mo fẹ́ kẹ́ learn from this mo gbé ilẹ̀ kan wá sórí online recently mo kàn polówó lẹ̀ for like a day two days mi ò dẹ̀ polówó lẹ̀ mọ́ mo kàn gbẹnu kúrò bẹ̀ within a day two days tí mo polówó lẹ̀ àwọn èèyàn orílẹ̀ yẹn o àwọn èèyàn mọ ibi tílẹ̀ yẹn wà àwọn èèyàn dẹ̀ sí ní sanwó ilẹ̀ yẹn ìgbà tí mo polówó ilẹ̀ yẹn ilẹ̀ California Paradise City àwọn tó kówó ilẹ̀ yìí fún mi wọn ò mọ̀ mí o yàtọ̀ sí pọ́n rí mi lórí online but wọ́n kọ̀ ní trust nínú mi pé Lizzy kò lè gbá wa ṣó ti yẹ yín irú àwọn tó dáwó fún mi yẹn ṣe mọ̀ pé by the time tí n bá parí structuring ilẹ̀ tí mò ń ṣe yẹn iye táwọn rà kọ́ ni àwọn tó máa wá rà ń gbà yẹn máa rà mo bá sísà mi kan sọ̀rọ̀ lánàá mo ti wà lórí social media tèmi náà ti ń sọ̀rọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ á ti tó bí ọdún méje ọdún mẹ́ta ojoojúmọ́ dẹ̀ ni mo ń polówó lẹ̀ mo ń polówó lé wọ́n wá fẹ́ ra ilẹ̀ wọ́n fẹ́ ra ilé àwọn kan wá gbowó lọ́wọ́ wọn wọ́n lọ́ fẹ́ ta ibẹ̀ yẹn mo sọ fún wọn lánàá pé màá discuss wọn kí n discuss wọn ra ibẹ̀ yẹn wọ́n ní bóyá two bedroom flat block of flat wọ́n náà ṣàṣàn bóyá be close to forty million wọ́n dárúkọ àdúgbò yẹn fún mi látọdún kẹta náà ti sanwó wọn ò dẹ̀ tí ì rí ilẹ̀ ẹ̀wọ̀n tí ì rí ilé gba up till now when I spoke ẹ má bínú ẹ̀jẹ̀ when she spoke with me yesterday mo láti máa sọ wọn pé àǹtí ṣe rí ibi tí wọ́n tẹ́ wọn ní kẹwàá ra lé sí yẹn kò lè sí ilé ń bẹ̀ yẹn rárá irọ́ ń pa fún yín àwọn aṣọ ilé aṣọ kékeré ni òkò wọn púpọ̀ o aṣọ kékeré làwọn ilé ẹni kó dẹ̀ fine aṣọ kékeré ni eléyìí aṣọ ńlá ni bí dẹ̀ dáná mèbìlì lè ẹgbàṣọ mi fún mi ẹjọ gbé next one yẹn fún mi gbé wo bí second line second line kò gbé fún mi lẹ́yìn kọ̀ọ̀kan wálé yá ẹ ṣe jàre mo fẹ́ sàn kankan fún yín nílé ayé yìí mo máa sọ̀rọ̀ Mr ọ̀rẹ́dẹgbẹ́ ṣọ̀rẹ́dẹgbẹ́ ni bọ̀dá yẹn bọ̀dá tó still show yẹn brọ́dà mi tó gbé tobacco yẹn màá sọ̀rọ̀ wọn màá dẹ̀ sọ̀rọ̀ jẹ̀bú bọ̀ kí n tó lọ ẹ jẹ́ kí n sáré sọ story fún yín eléyìí náà ò fi bẹ́ẹ̀ wọ̀n púpọ̀ ẹ ṣe jàre so kí ni mò ń fàyọ fún yín ni wípé ẹjọ́ ṣe lè má sọ̀rọ̀ ṣáà ẹjọ́ torí mo wọ̀ online gbọ́mọ ẹ kò níbi fáànì yẹn ṣé ẹ̀ ń gbádùn nìkan tí mi sọ̀rọ̀ ọ̀rẹ́ àgbà yà mo máa sọ̀rọ̀ mr ọ̀rẹ́ àgbà yẹn náà mo máa sọ̀rọ̀ àǹtí tó wọ dng yẹn mo dẹ̀ máa gbé woman kan náà wá ibi tí woman yẹn ra ilẹ̀ tán ra ilé sí two block of flat látọdún kẹta wọn ò tí ì allocate ilé fún wọn wọn ò dẹ̀ tí ì kọ́lé yẹn tán wọn ò lè kọ́lé yẹn tán torí pé ilẹ̀ wọn níbẹ̀ yẹn àwọn wo ló talé fún wọn wọn ò kì í ṣe léde wa wọn dẹ̀ kí n ṣe Lizzy Anjorin àsàtìgbà tí àǹtí yẹn lọ kó thirty five million lẹ̀ síbẹ̀ yẹn èmi ní ilẹ̀ tó jẹ́ within five million to ten million naira tó jẹ́ wípé with twenty five million naira tán bá ra lẹ̀ five or ten million naira nígbà yẹn with maybe twenty to thirty million àǹtí yẹn máa ti kọ́lé báyìí but kí ló dé tí wọn ò ṣe wá bá mi pé àwọn fẹ́ ra lé àwọn fẹ́ ra lẹ̀ kí ló dé tí wọn ṣe wá bá mi wọn ò ní wá bá mi nítorí wípé aburú tírú àwọn Esabod ń ṣe nígbà yẹn ó ní impact nínú society ṣe mọ̀ pé mi tí ì máa sọ̀rọ̀ ẹ̀ tí ì máa gbọ́ tẹnu mi àwọn àtìyàn ò ní ní courage àti wá bá mi torí irú àwọn Esabod wọn ò fẹ́ kí ìran Yorùbá ní ìlọsíwájú ìgbà tí mò ń bá àǹtí yẹn sọ̀rọ̀ lánàá mo jẹ́ kó yan pé àǹtí mi àdúgbò tẹ̀sán iye báyìí báyìí náà ń talẹ̀ yorùbá ò lè afford ilẹ̀ ńbẹ̀ for now àwọn yorùbá tán lè afford ilẹ̀ níbẹ̀ yẹn wọn ò pọ̀ ibo nìkan ló lè ra ilẹ̀ níbẹ̀ yẹn for now because nígbà táwọn ilẹ̀ yẹn wà ní pọ́kúlówó ẹ̀ yorùbá refuse láti ra and when I came online láti polówó ilẹ̀ fún yorùbá irú àwọn Esabod wọ́n ń ba ayé yorùbá jẹ́ ilẹ̀ tèmi ń tà ní five million nígbà yẹn behold is about fifty years missing. because ó ti dọ́wọ́ ọmọ yíbò ọmọ yíbò ti clean ẹ̀ up dọ́là dẹ̀ ti lọ sókè definitely in fact ó ní beach mi kan tí mo máa fi ń hàn yín tí n bá mu yín dé beach yẹn nísìn ẹ ní dábẹ̀ mọ̀mọ́ gbogbo bẹ̀ yẹn ti lọ sókè nílé ayé kí ni target ẹ ìjẹ̀bú people wọ́n ní target ìjẹ̀bú lè má jẹun but you cannot take fashion away from ìjẹ̀bú people there is no how i will talk about my life and i will not talk about ìjẹ̀bú people tó o bá jẹ́ni tó greedy tó ní ojú kòkòrò tó níṣẹ́ lọ́wọ́ you will see them as a very greedy people as a very stingy people behold Ìjẹ̀bú people are not stingy wọ́n ní target ni ara Ìjẹ̀bú ni mo ti kọ́ nílé ayé pé when you have target o gbọ́dọ̀ jẹ́ kí brain ẹ kó straight ara wọn ni mo ti kọ́ I school there and I spend my first like ayé tí màá kọ́kọ́ sọ pé okay mo fẹ́ dá wà láyé mi I spent it with them. My mother-in-law was a Jebu woman and I enjoyed that mama very well. She was a godsend. She was everything to me. She was my mini god. To take care mi dáadáa, ẹ rò pé ìyá yẹn gan ló bí mi. Kò sí bí mo ṣe máa sọ ìtọ̀ ìgbésí ayé mi tí mi ò ní sọ̀rọ̀ Ìjẹ̀bú. Jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ nípa Ìjẹ̀bú. Ìjẹ̀bú ní target. Bí wọ́n ṣe wá ń bú ọba Igbá bú ọba àwo ṣẹ́rí kan wá bú ọba Ìjẹ̀bú bẹ́ẹ̀ they don't joke with their king when Bini people say you don't joke with my king mo oh they joke when ọba Ìjẹ̀bú mo fẹ́ kẹ́ Michael Adenuga is from Ìjẹ̀bú Babatoni FCMB is from Ìjẹ̀bú we have a lot of people a lot of billionaires that they are Ìjẹ̀bú but you won't know they are very very preserved very and they are educated but o ò Oh mọ̀ o tó bá lọ sí skul níjẹ̀bú ó ṣeéṣe kó má mọ̀ pé lówó pọ̀ láàrin wọn torí wọn ò fi bẹ́ẹ̀ accommodate bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ yẹn wọn ò dẹ̀ gba nuisance láyè ìjẹ̀bú ò ní kojúbọ láìfẹ́ má kojúbọ láìfún ìjẹ̀bú ò ní kojúbọ láìfẹ́ wọn ò ní fàyè lẹ̀ kó kojúbọ láìfún mo bẹ̀rẹ̀ gold business láàrin ìjẹ̀bú tó bá jẹ́ pé mi ò bá jẹ̀bú ṣe ó ṣeéṣe kí n má tó ilé mi torí pé à ń wọṣọ ìjẹ̀bú ló jẹ́ kí n mọ̀ dáadáa à ń gbélé ayé tó da ìjẹ̀bú ló fọ̀nà hàn mí níjọ́ tán ti ń ṣaburú mi lórí social media ìjọ́ ò lẹ ti rí ìjẹ̀bú kó wá sọ pé òun ìjẹ̀bú kó wá sọ̀rọ̀ mi láì dáa orí ẹ̀ gbogbo bí mo ṣe lo láì fún mi níjẹ̀bú òde mi ò rí kankan tó wá láti ìjẹ̀bú òde kó ní àmọ́ ah, mọ́ ló lìsà kó wá máa parọ́ mọ́ mi that alone makes me to respect ìjẹ̀bú people I live a very good and decent life in Ìjẹ̀bú because Ìjẹ̀bú go ò fàyè gbaṣẹ́wó Ìjẹ̀bú ò fàyè gborí burúkú ìjẹ̀bú ò fàyè gba rádaràda ìjẹ̀bú nìjẹ̀bú máa máa jẹ́ tó o bá sọ pé jẹ̀bú láwọn ìwọ náà lọ tẹpá mọ́ṣẹ́ ẹ̀ maybe because they are not that kind of people that really accommodate that much they don't accommodate even àwọn tó ti lówó nínú wọn ádì ló máa fi rí wọn tí wọ́n kó èyí tí ò fi bẹ́ẹ̀ ní ṣòwárì tí ò lówó nínú ìjẹ̀bú kò ní gbé láǹtà lọ sí ọ̀dọ̀ ìtólówó wọn kì í kojú bọ láì fara wọn. am I communicating am I communicating tẹ́ bá rí mi pé ìgbà tí mo ṣe tán ní school tí mo join like ìgbà tí mo wà ní school tí mo join film industry ìgbà tí mo ṣe tán nínú film industry lọ́tọ̀ fi bùpá Lizzy kò kí ń báyàn ṣe kò kí ń ṣe kò kí ń mọ̀ gbogbo ìgbà tí mo wà tí mo school níjẹ̀bù lẹ́gbẹ́lẹ́gbẹ́ wọn ni wọ́n ń ṣe wọn ò fẹ́ kó kojú bá wọn wọn ò dẹ̀ ní kojú bọ́ láìfẹ́ and when I was with them they patronized me very well and they did wonderfully well mi o le gbàgbé mosu cafe ni níjẹ̀bú òde that was one of my top customer mi ò ríbi tí wọ́n ti wá bà mí jẹ́ tí wọ́n ti ní mosun cafe ló sọ bẹ́ẹ̀ mosun cafe ra gold lọ́wọ́ mi dáadáa mosun cafe ra go lọ́wọ́ mi dáadáa mi ò dẹ̀ ríbi tí wọ́n ti mi je. Ojo ọjọ́ tán ti ń ṣèbàjẹ́ mi lori social media yìí mi ò ríbi tí àwọn mosun cafe yẹn ti wá sọ pé orúkọ mi ni mosu cafe àbí kinní kan it makes me love Ijebu people and if you see the way let me tell you something if you want to know how good or how wonderful people are ẹ jẹ́ ká kọ́kọ́ wò wọ́n ìlú tí ò bá ń ṣàbòsí blogger ò lè penetrate ọba wọn o tẹ bá rí ìlú tí blogger ń penetrate ọba wọn left and right irú ìlú bẹ́ẹ̀ mi ní fi gbogbo ẹnu sọ̀rọ̀ tẹ bá rí ìlú ẹ wò Jẹ̀bú náà kí ló fẹ́ mú ẹ kékeré ìjẹ̀bú owó ni recently a lọ ṣe nǹkan kan níjẹ̀bú láti bí ìbàyí lọ síbẹ̀ agbéranlé ní bí eleven no agbéranlé ní bí nine adébẹ̀yẹ ní bí abi five ìjẹ̀bú dẹ̀ níbẹ̀ yẹn alhaji wasiu ayinde wà ń bẹ̀ alhaji wasiu ayinde ló kọrin pátí tí mo wọṣọ blue lọ yẹn dárúkọ olówó èkó tí ò sí ń bẹ̀ bílù yẹn ṣe jìnnà tó àwọn èèyàn débẹ̀ wọn ò bí ìyá ẹ̀ wọn ò tí ì bí iye ẹ̀dá ó lójú ìlú tán ti lè ṣe bẹ́ẹ̀ téèyàn máa dìde wọ́n ní kakos wọ́n ní olówó wọ́n kàwé sórí àwọn kan wà nínú ìjẹ̀bú tó jẹ́ pé normal ìjẹ̀bú ni wọ́n their middle class or let's say di their lower class tó bá fi àwọn lower class yẹn judge àwọn hmm, higher class wọn ó máa jẹ̀bi o ìjẹ̀bú love party kò sẹ́ni tó ṣòkú tó ìjẹ̀bú ìjẹ̀bú ló máa ń fi Rolls Royce ṣe òkú kò sí wọ́n lè fi helicopter gbé òkú wọn tẹ́ni yẹn bá wà láyé wọ́n lè má rí sí wọ́n lè má rí ti èrò culture wọn ni wọ́n wọ́n culture that is their culture that is their own culture but tí ẹni yẹn bá ìjẹ̀bú ń ṣe òkú ní gbogbo nàìjíríà kò sílùú tó ṣe òkú tó ìjẹ̀bú kò dẹ̀ sílùú tó ṣe fàájì tó ìjẹ̀bú even as an undergraduate then rẹ́gbẹ́rẹ́gbẹ́ wà nínú yunifásitì wa tí wọn ò dẹ́ ṣe ọmọ Ìjẹ̀bú it's just a culture ẹgbẹ́ onímọ́tò ẹgbẹ́ onígold ẹgbẹ́ aláṣọ bá ṣe wà ní yunifásitì yẹn sórí àwọn ẹgbẹ́ onímọ́tò wọn ò ní bó ní gold ṣe ẹgbẹ́ onígold ò ní bá ẹgbẹ́ onímọ́tò ṣe àwọn ẹgbẹ́ tó ń wọṣọ ò ní bó ní gold àtònímọ́tò ṣe tó bá wá ní mẹ́tẹ̀ẹ̀ta ẹ tún ti lẹ́gbẹ́ ẹ tún ti ní ẹgbẹ́ so their life really helps me nínú okòwò tí mo ṣe lénìí life wọn níjẹ̀bú ó jẹ́ kí n tètè yọra mi kúrò ní background mi ó jẹ́ kí n tètè bẹ́gbẹ́ dọ́gba ó jẹ́ kí n tètè mọ nǹkan tí mo ṣe mo ní foresight torí mo jẹ́dá tí ò criticize èèyàn mi ò kí n criticize instead of me to criticize mo kàn máa wò pé business wo ni mo lè ṣe mo ta aṣọ níjẹ̀bú mo ta gold níjẹ̀bú mo dẹ̀ ta wristwatches níjẹ̀bú and they patronized me they supported me they loved me they loved me so well kò sí bá a ṣe máa sọ̀rọ̀ tá à ní sọ̀rọ̀ àǹtí ṣáàkì ẹlẹ́ja níjẹ̀bú-òde kò pé méjì àǹtí she patronized me she bought gold from me Only woman kan ni níwájú ilé wọn Lucas àbí kí lorúkọ àǹtí yẹn èmi náà ti kọ́kọ́ fìgbà kan ra gold lọ́dọ̀ ẹ̀ ìgbà tó yẹ èmi náà bẹ̀rẹ̀ sí ní ta gold so gold business is not something tí mo ṣẹ̀ṣẹ̀ learn learning. when it comes to fashion you know I've never been to their party mi ò tẹ̀lé wọn lọ party rí but you know ah Lizzy money party lọ́la o bá mi ṣe gbá bá mi ṣàwo láti school máa sáré wá sẹ́kọ̀ọ́ ńgbà yẹn kò ń ṣe èkó ìdúmà tàbí nǹkan ìgbà mi máa lọ Kútọ́nù máa lọ gẹ̀ẹ́tì ẹ̀ fún wọn mo máa ń lọ sí Ìjẹ̀bú Ògèrè mo máa lọ sí Ìjẹ̀bú Ìtèlé níbi táwọn custom wà mo máa lọ sóríta j4 bí mo ṣe lọ bí mo dẹ̀ ṣe ń ṣe business mi tó you know irú aburú tó ń ṣẹlẹ̀ lórí social media lẹ́nu kò ṣẹlẹ̀ sí mi throughout tí mo fi parí university mi so it shows that Ìjẹ̀bú people are very accommodating and wọn kì í lára ìlọsíwájú neighbor eh, àlejò rádà tó bá jẹ́ wípé ẹ̀wọ̀ mọ́ ẹ ń ṣe mí even èkó tó jẹ́ kó mi wọn ò ní wọn bà tèmi jẹ́ nínú èkó mi kò sí ìlú tó lè dàbí ìjẹ̀bú ẹ ẹ̀ they don't discriminate they don't talk down on people they love fashion kò sí ìyí tí ò ní kì í ṣe gbogbo wọn but statistically tá a bá ti rí eighty five ṣó ti eyín nǹkan tí mo sọ ẹ wo ọba tí wọ́n fi mí jẹ oyè yèyé oge ẹ yèyé mẹ̀ṣọ́ ogún pọ̀ nígbà tí ọba wa kábíyèsí bàbá wa olúwadáwa láre nígbà kan fẹ́ fi mí jẹ yèé mẹ̀ṣọ́ ìlú wo ni ẹ sọ fún mi ẹ dárúkọ ọba kan fún mi tó lè withstand nǹkan tọ́ba yẹn withstand ọba yẹn dẹ̀ go ahead ọba yẹn dẹ̀ fún mi lóye that is ìjẹ̀bú for you tí ìjẹ̀bú bá rọ́mọ tó fẹ́ là they will love you wọ́n á fà ẹ́ mọ́ra kò sí nǹkan kan tó lè dá wọn dúró they will do whatever they want to do for you wọn ò dẹ̀ ní fara ní ẹ̀wọ̀n nígbà tí ẹ jẹ́ ẹ wo kábíyèsí ọba ìdẹ̀nà ṣe rí gbogbo atótónu gbogbo àpọ́nlé tí mò ń fún wọn another example is what ọba ìdènà did nǹkan tí ọba ìdènà ṣe yẹn ẹ mú nínú thirty six states fún mi ọba tó lè ṣerú ẹ lẹ́yìn royal father mi aláàfin ọ̀fọ̀yọ́ ẹ wo nígbà táláàfin ọ̀fọ̀yọ́ wà láyé that is another wonderful ọba tí mi ò lè tí mi ò ní gbàgbé oore tó ṣe fún mi tí mi ò ní gbàgbé táyé máa fi tán kọ́lọ́mbà mi dẹlẹ̀ fún wọn mo sọ fún yín pé ohun tí Esabod ṣe fún aláàfin of Ọ̀yọ́ pẹ̀lú nǹkan tí mo wò pé no i have to take full revenge and i'm happy i won and i'm sure my father my royal father is happy then there is another royal father of mine ọba gbadewọlu arárọ̀mí ọba gbadewọlu arárọ̀mí àwọn ọba mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn ọba mẹ́tẹ̀ẹ̀ta tí mo dárúkọ yìí ẹ mú ọba kan wá nílẹ̀ yorùbá tó máa rí ọmọ tí gbogbo ayé gàǹgè against tọ́dẹ̀ máa sọ pé ọmọ táwọn fẹ́ mú rèé táwọn fẹ́ fi ṣọmọ ẹ mú fún mi ẹ kò mú fún mi ṣé tá ṣé ká máa kà ṣé tá bá dé àbújá rú ọba bẹ́ẹ̀ ẹ tá àwọn míì fẹ́ máa dárúkọ ṣé ẹ dárúkọ ìlú ta ti lè rí kò sí. Do you know that my best godfather comes from Ijebu? from Ijebu Agowoye this is a man that never measured the love he has for me based on my social media life the one and only kò pé méjì wọ́n máa ń pè ní olú ọmọ of Agowoye is a prominent personality ó ga nínú ayé ó kọjá ayé ó wọnú ọ̀run mi ò gbà mi ò lọ bá wọn fúnràn lọ́wọ́ rí wọ́n máa ń sọ kí ebi kú máa pa ọ̀tá mi mi ò mi ò mi ò lọ bá wọn fún ìrànlọ́wọ́ rí nígbésí ayé mi but this man ọjọ́ tí mo ti fojú mi mọ̀ wọ́n tí wọ́n ti mọ̀ mí wọn ò kọ́ mi lọ́mọ rí wọn ò kọ́ mi lọ́mọ mo lè má pè wọ́n fógún ọdún ah, ọjọ́ bẹ́ ẹ̀ẹ̀mejì ni bàbá yìí máa ń celebrate mi lọ́dún is is from Ijebu from Agọ́wòye precisely olú ọmọ of Agọ́wòye his wife is Yèyé olú ọmọ of Agọ́wòye this man and his wife showed me love They gave me fatherly and motherly love. I can never for, forget them in my life. They called me, they spoke to me. Tí gbogbo ayé bá kọ̀ mí. You will see them texting me, praying for me, calling me even when I don't pick. I can decide not to pick their phone for a year. They will be like, Lizzie, you did not pick my phone. I know, I can understand the wọ́n lówó àwọn eléyìí ganu ayé o àwọn eléyìí gbé dání nínú ayé o àwọn eléyìí àwọn eléyìí máa jẹun lẹ́kọ̀ọ́ láàárọ̀ wọ́n á lọ ṣọwọ́ ní UK àbí Canada àbí America until tomorrow the love is there mi ò tí ì rí nínú gbogbo thirty six nivu as a Lagosian mi ò rí ọmọ Èkó tó fún mi nírú ìfẹ́ bẹ́ẹ̀ yẹn ṣé kí n wá lọ sọ́dọ̀ bàbá mi àtàkà lágọ̀ọ́ wòye ṣé kí n lọ sọ́dọ̀ bàbá mi àtàkà lọ́dọ̀ lágọ̀ọ́ wòye de ẹ wo ẹ wo bí Ìjẹ̀bú ṣe ni ẹ wo tí bá bẹ́ ròyìn Ìjẹ̀bú fún yín ẹ má jẹ́ kí n wọ emotional ẹ má jẹ́ kí n wọ emotional ẹ má yẹ kí n wò ẹ̀yin náà ẹ wò ó ẹ̀yin náà ẹ wò ó give me another plate fún mi ní ìtò next season. ẹ má jẹ́ kí n wọ emotional lọ́sàn-án ìjẹ̀bú people i love them mo dẹ̀ dúpẹ́ pé gbogbo oore kan ṣe fún mi mi ò jẹ́ wọ́n gún mo fún wọn lọ́mọkùnrin. ṣé titi ọba àgọ́ òwòye lẹ sọ ni nígbà tí búlì yẹn pọ̀ nígbà tí kábíyèsí ọba olúwadámiláre tí wọ́n fẹ́ fún mi ní oyè àwọn ará social media yìí wọ́n pe bàbá wa tó tún wà ní bóyá bíi bàbá fún ọba tó fẹ́ fún mi lóyè the moment tí bàbá yẹn sọ wípé kábíyèsí kò sọ̀rọ̀ ńbẹ̀ there is no how i write my story without mentioning Ìjẹ̀bú they've supported me they've loved me they've patronized me they've promoted me ìfẹ́ tí jẹ̀bú ní sí mi kò kí ń ṣe jẹ kò kí ń ṣe ìfẹ́ ojú ah, ẹ bá bá rèèyàn tó tí ò tí ò dínà yẹn pẹ̀lú gbogbo ogun social media yìí jọ èèyàn ni wọ́n nílùú yẹn bá mi gbé fáànù yẹn bá mi kọjú fáànù yẹn síbi ok eléyìí ti ń fẹ́ sí i kí ni mo sọ fún ẹ èèyàn ni wọ́n ẹ gbọ́ mi mi ò ní lọ sí ìjẹ̀bú kọ́ kígbe olè lé mi lórí kí gbogbo ọba ìjẹ̀bú má dìde pátápátá mi ò ní lọ sí ìjẹ̀bú wọ́n kígbe olè lé mi lórí ní ìjẹ̀bú kò ní pé wọ́n náwà gbogbo ọba ìjẹ̀bú má ẹ mo bá wọn ọba ìjẹ̀bú ṣe dúró tì mí ìgbà tí mo fẹ́ fi mí joyè ni yèyé mẹ́sọ̀ọ́ mi ò ní lọ sí jẹ̀bú láyé kọ́ kígbe olè lé mi lórí ibi tó bá ti ṣẹlẹ̀ wọ́n ti ibẹ̀ pa ni mi ò tí ì ní délé tí àwọn tán ti máa máa pè mí tán ti máa máa pè mí mo ṣe ìpátá gan níjẹ̀bú mo ṣe ìpátá gan ṣebí inú ìjẹ̀bú ni mo ti ah ṣebí activist ni mí ní school mo ṣe ìpátá gan tó pọ̀ bọ̀ bí mo ṣe ṣe ìpátá tó ìjẹ̀bú máa fún mi ní ìfẹ́ o ìjẹ̀bú mà fẹ́ràn mi o mo mà fẹ́ràn wọn o ìjẹ̀bú ò fẹ́ràn mi agbọmọlà asin ọmọ yè nìjẹ̀bú ṣé ti bàbá wa Awùjalẹ̀ ní kí n sọ ni tí n bá dé pálàsì wọn nísìn tán bá sọ fún bàbá pé ọmọ yín wà ń ta Lizzy kí èèyàn fọ́tì jókòó bàbá máa ní ẹ jẹ́ kó wọlé wá mo máa ń lọ sójú di ọba dáadáa o mo máa ń lọ sí ojúde ọba ṣé ẹ mọ̀ wípé nígbà tí mo bẹ̀rẹ̀ foundation tí mo bẹ̀ sí ní ran àwọn èèyàn lọ́wọ́ ṣé ẹ mọ̀ pé ìjẹ̀bú ló ti bẹ̀rẹ̀ ìjẹ̀bú òde ni mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ mo dẹ̀ extend ẹ̀ lọ sí ìjẹ̀bú gbó just to pay them back the good deed tí àwọn ìjẹ̀bú ti ṣe fún mi. ní ọdún kan mo gbé àwọn àkàndá ọmọ mo gbé wọn wá sójúde ọba ó dùn mí tí social media ò tí ì rampant báyìí bóyá àbá rí àwọn fọ́tò yẹn bóyá dẹ̀ máa rí àwọn photographers kankan tó máa ní bí mo ṣe lọ bá kábíyèsí àwùjalẹ̀ bàbá wa kádé pẹ́ lórí kọ́lọ́mbà wa lọ́rẹ̀ mi wọ́n mọ̀ ẹ́ wọlé ọjọ́ èrò pọ̀ lẹ̀ wọ́n lọ bá kábíyèsí pé ọmọ yìí wà ń ta wọ́n ní ta Lizzy Anjorin ah, wọ́n ní kó máa bọ̀ bàbá ní bàbá ní kí la rí gbọ́ ní dáàdì mi kábíyèsí sà mo fẹ́ kó àwọn àkàndá wá sójúde ọba lọ́dún yìí bàbá ní àwọn àkàndá kí ni wọ́n fẹ́ ṣe lójú bí ọ̀rọ̀ tí wọ́n fẹ́ gan ṣe ni àbọ̀ àṣàrà ẹ̀ mo ní bá ẹ̀ mo ní dádì mi mo kàn fẹ́ kán wá bàbá ní no problem bàbá ní no problem pé ká lọ organize ara wa and I could remember we came láì wọn lókè yẹn ni mo jókòó sí àwọn ọmọ ìjẹ̀bú tó bá rántí ọdún yìí kẹ́ ẹ máa testify sí i so kò sí nǹkan kan tí mo dáwọ́lé níjẹ̀bú tí mi ò yọrí sí rere kò sí nǹkan tí mo ṣe níjẹ̀bú tí mi ò yọrí sí rere ìjẹ̀bú ilẹ̀ tó dá níjẹ̀bú ilẹ̀ tó gbè mí ilẹ̀ tó sàn mí sówó sàn mí sọmọ sàn mí sàlàáfíà sàn mí sàìkúbálẹ̀ ọ̀rọ̀ mo kàwé níjẹ̀bú mo fi ṣoríire mo ṣokòwò níjẹ̀bú mo fi ṣoríire oh your mommy told you about it ah, ah. ṣó ti yẹ yín so ẹ ẹ mi ò lè fọmọ ìjẹ̀bú ṣeré kò sílùú tó wà tí ò ní tiwọn lára but ẹ má gbàgbé pé lọ́jọ́ tí wọ́n ti ń ṣe blackmailing lórí social media yìí ẹ mú ọmọ ìjẹ̀bú kan fún mi mẹ́ yes i came that year yeah ẹ daddy, ìgbọ́n ló ló gbé ẹ ló gbé mi wọlé màá rántí orúkọ wọn ẹ ẹ kí lórúkọ dáàdi yìí o ẹ kí n rántí orúkọ wọn ojúde ọba màá rántí. ṣé tàlájì wàsíù àyíndé la fẹ́ sọ yìí. bọ̀ mo bọ̀ àbí táwọn kọ́sítọ́mà mi àwọn yìí onípọ̀mọ̀ wọ́n ti gbá ski jù wọ́n ti gbá ski jù ẹ wò school of blind jẹ gbúgbòó rèé. àbí brọ́dà mi ni kí n ròyìn ẹ̀ ni